المتواصل بالجمال المنفرد بالفرد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نحمده ونجلله ونثني عليه بما هو اهله ولا فلا ثناء عليه بل هو سبحانه وتسامى كما اثنى على نفسه نحمده ونشكر له ونتضرع في امامه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه عباد الله اعلموا أن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وإن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اشكروا ربكم على إتمام شهر رمضان واشكروه كما هداكم لصيامها وقيامها وزكاتها أما يتعلق معها من العبادات والقربات واعلموا أن الله سبحانه وتعالى جعل هذا الشهر تدريبا لما بقي من الشهور واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم بين لنا أن أناس يفعلون الخيرات في رمضان فإذا انتهى رمضان يتنذرون وينتهون من أعمال الصالحة وهم يرجعون إلى إلى المعاصي والذنوب وهذا ليس من ديدن الصالحين بل هو ديدن من ديدن المنافقين فلذلك قال ربنا سبحانه وتعالى في سورة عمران أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا لعلكم تقتقوا الله لعلكم تفلحون الآية واعلموا أن رسول الله صلى الله عليه وسلم بين لنا أن خير الأعمال عند الله أدومها وإن قل كما رأينا في حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها واعلم عباد الله أن رسول الله صلى الله عليه وسلم حكى لنا حكاية عجيبة من حديث ابن مسعود أن رجلا يعمل بعمل عادل الجنة حتى ما يكون بينه وبينها إلا الذراع فيطلق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخل إلى آخر هذا الحديث وقد بين هذا الحديث ما رواه الإمام مسلم الله تعالى من حديث سهل بن سعد رضي الله تعالى عنه وارضاه فقال إن رجل لا يعمل بعمل عادل الجنة فيما يبدو للناس حتى ما يكون بينه وبينها إلا الذراع فيطلق عليه الكتاب إلى آخر هذا الحديث نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا من الذين يتواصلون ويستمرون في عبادات الصالحة من هذا رمضان إلى رمضان المقبل هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أقول لكم هذا السؤال مسلم أقول لكم كيف جفان النبي صلى الله عليه وسلم أنا من كان يقول جفان النبي صلى الله عليه وسلم أتى وأنا لي أتى وأنا gbogbo ẹni tí wọ́n sọ ojú pọ̀ làwọn ìsọ́lámù yìí tó fi ìjọ òkè yàrá àti àwọn sùhánù ọ̀sára ó ṣe àwọn àlejò nínú àwọn èèyàn tí wọ́n bá sẹ́yìn wọn gbà jẹ́nà ẹ̀ ó sọ̀rọ̀ dòótọ́ àǹtíráwa ife àbùkù oyè bákan náà àfu àgbàjá oṣùn bárkà tí àwọn sùhánù ọ̀sára wọ́n mọ̀ mẹ́ta ní wáyé ká lọ́ọ́ nígbà rẹ̀ fún wọn lá kọ́dà kò sí gbà rẹ̀ nìkan ó tún ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdáadá ìjọsìn fún wọn lọ́rùn nínú ẹ̀ onídìlóru nínú ẹ̀ olùsọ̀rọ̀ kọ́tà nígbà tó lọ́n tó fẹ́ parí oṣù fún wa àmọ́ tó ní àfẹlẹ kó tó bá tẹ̀lé náà bìyà nígbà ìsàlẹ̀ ní kó tó àtọ́ kọjá ọlọ́run tó parí ẹ̀kọ́ náà àwọn ìmọ̀ràn tó lágbára ìkan nínú ẹ̀ òun náà ní àdá òzàká pẹ̀lẹ́pẹ̀tẹ̀ ó ní ayọ̀ zàká kí fi ń ṣe tẹ̀lé ìbò ife ń kọ́ alẹ́kọ̀ọ́ wípé fáwọn bá lè yẹ zàká pẹ̀lẹ́pẹ̀tẹ̀ tó ń gbé káàkiri àrọ̀ ọjọ́ ọdún tó ń gbé bó wà ní zakati olójú ọdún tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ ràn yàrá ìgbà lórí gbọ́dọ̀ kí mímínà kánú tìfìlà tọ́jú orígun pẹ̀lú orígun ẹ̀sìn yóò ti wá ní ọ̀la àbọ̀m̀bẹ̀. bákan náà Allah subhanahu wa ta'ala ń gbòdúrà parí fún wa ó tún parí ẹ̀ pẹ̀lú wípé ẹ̀ bá كيف لبا ما دبكم الله سبحانه وتعالى لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون قل ما جئت يمك ورغب هذه المنصب يقف في الجوال ختم الله هذا الشهر بالصلاة عليه الله سبحانه وتعالى طبع لي كما كذا ويكون pẹ̀lú pé lálọ́ rè kírò fún ọlọ́run ká gbé òun ọlọ́run ọba tó ní kárí ẹ wà sí mẹjọ ẹ̀sìn wa ká sì mọ̀ wípé bí àwọn ìṣẹ̀lẹ̀ ọ́ pàtàkì àwọn afọ àwa ni abábàtàlì mi rọ̀bọ̀ bọ́ọ̀nù báyìí tí wọ́n yẹ kí kútúbà ó mú òun náà ní pé mẹ́rin náà bá a ti fẹ́ ń báyìí nígbà rọ̀bọ̀n ti lọ báyìí rọ̀bọ̀n ó ti lọ ó ti palẹ̀ mọ́ ó tún di ọdún eléyìí tí ń bọ̀ àbí táwọn ọ̀sán wa kó tó di afọ àwa kọta. ọlọ́run subhanahu wa ta'ala gẹ òfin wa lẹ́lórí ká fi ọlọ́run wa ń bá ní pé yá wa ta'ala gbọ́ kúrò yìí ọlọ́run bá sọ̀rọ̀ nípa wa kọ́dà ẹ má wúra yín ẹ̀rọ bẹ́ẹ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ sì gbọ́n máa gbúra yín ló gbẹ lórí ọ̀rọ̀ sòrò ìgbìlẹ̀ wá fẹ́ lò wà rọ̀bì tó ọlọ́run wá ní rọ́bì tó ìṣúná rìbá àwọn tó wọ́n ti ìdúná rìbá kò tó náà bá sọ ilé wọ́n ní rọ́bì tó ìtumọ̀ ẹ̀ náà àlùmọ̀dá wà màtú wàlí ìsìmọ̀rọ̀ wà sábà àti àlàtọ́ àti àlọ́sùn káàrọ̀ ìdé ẹ̀sìn ní Ramadan kéèyàn wá sí ẹjú jẹ́ kọ́lé pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sin Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́ èyí wọ́n ń tó mọ̀ tó fi wá ní Ramadan lò sí ọdún tó tún ọba ti náà kò tẹ̀lé bá kù. ó yẹ ọ̀rọ̀ yìí kò sí ìyẹ̀wò dáadáa wọ́n yàrá ìfọ́n mọ́ àwọn àyẹ̀wò ìlọ́fà sọ́kùtọ̀ fún wa yìí pé asọ̀làwà tó lọ fún mi sẹ́ẹ̀rí àwọn ẹ̀rọ wákàtí márùn tá a máa ń kí wọ́n jùmọ̀ àtúntò jùmọ̀ wọ́n rọ̀ fún mi lọ́mọbáàn àbẹ́bí ti bákan náà jùmọ̀ kẹsí kejì tẹ́ẹ̀kí jùmọ̀ ìjẹjọ tẹ́ẹ̀kí wọ́n pọ̀ ní ìṣe olóore wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà méjì wá nígbà yóò jà láàrin ìkẹsí kejì bákan náà rọmọbáàn kẹtẹ́ ìgbà tẹ́ẹ̀ gbẹ dáadáa tẹ́ẹ̀kí wọ́n á tó mọ́rọ̀ ọ̀dọ́ pẹ̀lú ṣé olóore bẹ́ẹ̀ lẹ́nu náà bọ́tọ̀ bọ́tọ̀ ìṣẹ́ bá tó ń ṣe àkọ́kọ́ ẹkú tó bá tó ń bá dúró ọjọ́ bá ń gbórí ọjọ́ ọ̀sẹ̀ ń gbórí ọ̀sẹ̀ oṣù ń gbórí oṣù ọ̀gbọ́n mi bá tó dé ẹ̀ ẹ̀dá lórí ṣé olóore yìí ọ̀kà fàárọ̀ tó máa bẹ́yìn náà ìṣẹ̀ tó máa tẹ̀kẹ̀ láàrin ó ń sọ̀rọ̀ ọ̀bá ní alọ́sù àwọn ọ̀tá ti sọ fún òun wípé yọ pa ẹ̀sẹ̀ yín rẹ láàrin tí mi láti lórí tó ní kí ni torí tẹ́ ẹ tó pọ̀ abẹ́ tí kì í bá já ń bọ́ kò ní lẹ́la orí tí a ti ń sọ yìí sọ́nà lọ́wọ́ àwọn àgbẹ̀ sọ́nà

ìdílé kí olóyè ìdílé bíra ìdílé bíra ní kakura ní ìdílé kakura ní sẹ́yìn ní sẹ́dùá ilẹ̀ kìíma. ẹni adùgbà kejì òdi ẹ̀jẹ̀ lóru odùgbà kẹta òdi ẹ̀jẹ̀ ìgbà kẹrin odi ẹgbẹ̀ padà ní ọwọ́ awọ́ lórí ìṣesí báyìí a sì wá rí ẹ̀nìkan òun tiẹ̀ gbogbo òun ní máa kọ̀ wá lágbára lákàtà òkè kọ́dà ó kù jẹ́ sẹ́yìn mẹ́rin ti wọn five

ẹfẹ gbẹkẹrẹ ọgbọn ẹfẹ rí àǹfààní sí bẹnbẹ ẹni pé ìbàdà ní oṣù papọ̀ alùpùpù ọlọ́rọ̀ lọrọ sọlá wọn sọ fún wa yìí pé tó bá fẹ́ mọ rìbá ìgbà ń pè ní rìbá kò tẹsán wá so ìbàdà yìí papọ̀ oṣù ọlọ́rọ̀ bá ní kẹfọ tó kọtà lọ sáàyè kẹ ẹ pọ lẹni tí ọmọ rẹ lọ mọ́sálásí kọjá yìí pé ẹ pọ lẹni tí ọmọ fi ẹsẹ̀ rẹ rẹ lọ mọ́sálásí bákan náà wọn ti sọ̀rọ̀

ẹni pẹ́ ìfẹ́ ọ̀la ìdàdà ó ń sọ́lọ́ ní fàdáàlì kún bu àrìnà fàdáàlì kún bu àrìnà fàdáàlì kún bu àrìnà ànábìrin àwọn eléyìí ó ní nǹkan tí ẹ fi máa so ìdàdà yìí papọ̀ àwọn àdìyí tí a lè sọ́dọ̀ wà lọ sọ́lára ń sọ fún wa yìí pé wà rọ́ọ̀dù tó lọ́wọ́ bá sọ yìí pé káàdì pé a so ìjọsìn wa papọ̀ ó fi ń kọ́ wa yìí pé ká má ṣe ìròjú

òun náà ni pé bóòlù la ti fẹ́ mójútó àwọn ìbàdà eléyìí sì ní àbí nígbà tó rọmọdán táàfin ní dàgẹ́lẹ́ bí ẹni tó jẹ́ wípé oṣù gẹ́ẹ́ni ń sìn kò sí Allah subhanahu wa ta'ala tó wáyé sí Allah subhanahu wa ta'ala nìyẹn ń sìn rọmọdán yóò ti wá tọ̀sí àwọn oṣù ìlú rọmọdán yóò ti di pé ìwà mọ̀tájú wá kírun ọ̀rọ̀ yẹn níjàmá tí rọmọdán náà wà lọ́dá téèyàn ìdí mọ̀tájú náà rọmọdán yóò ti di pé ìyẹn pa tí àwọn àgbẹ̀ ọ̀pọ̀ náà wọn lọ sá téèyàn pàdé àwọn ẹ̀sẹ̀ gbogbo eléyìí ó jẹ́ àmàmọ̀ wípé ìṣesí àwọn ẹni ọlọ́mọ bá òní ní pé tí ọ̀pọ̀dọ̀ ń bá lọ sá wọ́n máa ń gbìyànjú gan láti so òsì bẹ́ẹ̀ sí ọdún mi fún gbọ́dọ̀ máa fẹ́ àwọn wa àwọn ẹni tá a gbẹ̀tì lọ́wọ́ wọn tí bá lọ sá oṣù mẹ́fà tọ́tọ̀ ìrọ̀mọ̀dọ̀ yìí àwọn ẹ̀kọ́ eléyìí tí lè tó tilẹ̀ fáàbù tó tẹ̀lé wọ́n fi máa ṣe ìsèkùmáàlù rọ̀mọ̀dán náà mọ́kìlẹ̀ wọ́n fi máa ṣe gbáradì pé àwọn fẹ́ pàdé rọ̀mọ̀dán mi. àjẹpẹ́ jẹ́ sọ pé ìṣesí àwọn sáláàpù yìí pé wọ́n máa ń sọ ẹ̀sìn wọn ìbáàdà wọn ní rọ̀mọ̀dán sọ sí kejì wọ́n máa ń tó pọ̀ wọ́n jọjá. wọ́n lọ́wọ́ fún abẹ́yẹ̀wò àárín náà rọ́bì ọlọ́wọ́ tààlà àná ọ̀gbọ́n àìpé ìrẹ́ àárín ṣà kẹ́ẹ̀sán sọ fún wa nípa ìfẹ́tọ́ dáadé olóńgbà ti jà nábì ọlọ́run yìí pé àmì iṣẹ́ òun náà dáa jù bẹ́ẹ̀ ni máa sọ na àkàbùlà àmúlùmọ́ àmọ́tí ìdá bẹ́ẹ̀ mọ́tò náà bá ní fẹ̀sẹ̀ jù àtiwà nùhà wà ń fọ́nà òun náà ní bẹ́ẹ̀ gbogbo ìgbà ẹlòmíì bẹ ìgbà rọ̀mọdọ́ọ̀nù wà ọkà fúwárí ṣùgbọ́n gbà ojú òbí ewé kan náà ní mọ́ o nítorí àmú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala ọjọ́ ní sẹ́nu ẹlẹ́ẹ̀kejì jọ̀rọ̀ lábàkọ́ lọ nítorí wípé àtòpọ̀ ń bọ́mí ìbára rẹ̀ fa ìdá àwọn àfáà nínú àlà àmọ́ta àfúnmẹ́rọ̀ bóyá wọn bá gba sẹ́yìn náà Ramadan òun náà ní wípé àwọn ẹni ọlọ́run tòótọ́ ìbáadá àwọn kì í já sílẹ̀kùtọ̀ ọ̀gbà ti parí nínú àwọn àlámà kọ̀ọ̀bùrù amẹ́rì ṣe lágbájá yìí ọlọ́run ti gba iṣẹ́ nínú ọmọdọ́nì ìjámọ́ wọn lọ́wọ́ nínú àwọn àlàáfà àmì táwọn kò lágbájá yìí ó ṣeé ṣe kọjá tó gbogbo tó sẹ́nu rọmọdọ́nì Allah subhanahu wa ta'ala ọ̀gbà iṣẹ́ rẹ̀ nítorí jáde ní àdéhùn rẹ̀ dáńgbà náà náà ó ti kọ́ dé pé bí rọmọdọ́nì ṣe palẹ̀ fún mi báyìí lòun náà ti palẹ̀ fún mi lórí lé bí rọmọdọ́nì ṣe palẹ̀ fún mi báyìí ni lòun náà ti palẹ̀ sí mi ẹ̀fẹ́ rẹ̀ àwa rí ẹ̀mọ̀tí àti mi sọ́dún fẹ́fẹ́ máa àpòtúwèé sí àǹsọ̀ yìí pé àmì pọ́lọ́ǹgbà téèyàn òun náà lè kí àkùkọ̀ wà mẹ́kọ̀ọ́ mọ́jà àmì pọ́lọ́ǹgbà téèyàn òun náà ni pé béèyàn ti ń máa bọ̀ láàárọ̀ kọ́pẹ́ èèyàn ò rí bẹ́ẹ̀ káfíńtà ò sí rí bẹ́ẹ̀. àdúgbò yìí nàfọ́ jù àdúgbò yìí àmọ̀jọ́ ọkùnrin kan yà àmọ̀jọ́ àmọ̀jọ́ àlùjẹ́nà àdúgbò yìí ti ti ọmọ àlùjẹ́nà bọ̀ ìtì ìsìtẹ́ bọ̀ wọlé bàbá kò hata àwọn yẹn fún bẹ́ẹ̀ wọ́n náà lọ́dọ̀ ọ́ àti ní tó dẹ́kun tí ó bu àwọn àlùjẹ̀mẹ́ yìí kàn fẹ́ẹ́ ju ìdí òfẹ́ ju ìdù pàtó lọ yẹn ní ó ti tún máa wọ́n wọ àlùjẹ̀mẹ́ yìí ó ti tún máa sùkò òkú rẹ̀ tí ó fi jà lọ́kùn àrùn ọ̀tàhánà ọ̀yẹ́ ti kọ́ alẹ́ ìrìkìtà àmẹ́tí ní ṣùgbọ́n kádà àwọn bàbá wa gbọ́ ọdún rẹ̀ kọjá yóò sì wọ iná yẹn náà ni ní ẹ̀mẹ́bí àdìsí náà ń já máa wò pé tọ́lọ̀ náà wá yorùbá bá mi àbí yorùbá ó ti ẹgbẹ́ pẹ̀lú ṣe ọmọ àgbẹ̀ náà padà fi àárọ̀ ọjọ́ tọ́lọ̀ kú díẹ̀ tí wọ́n wọ̀ bẹ̀ ọlọ́run wá ní kí kálá kan gbà wájú ẹ̀ kọ́ wọ̀ iná ṣùgbọ́n àwọn àdéhùn sáàdù ní sáàdù ní ẹ̀mọ̀ nípa ọmọ tààrà tó kílíà rẹ̀ ó sì ṣú wà ìkó yìí pé àdéhùn sọ́lọ́ wà rọ̀ sálára ọkọ̀ fún wa nígbà tí ẹ̀mọ̀ sọ́lá ń nípa kí sọ ẹnìkan tó sọ̀rọ̀ fọ́báwọn ẹ̀mí ogun yìí

lẹ́sàn kan sọ pé ọmọ ẹ mẹ́lẹ̀ ẹni yẹn lọ wí ni àwọn bá wò pé àwọn fẹ́ mọ àwọn fún ọmọdé sọ̀rọ̀ ìparọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ń takò làákàyè àwọn àwọn fẹ́ jẹ́ kí làákàyè àwọn ọmọ yìí pé ànàbí sọ́ọ́ nípa àmà ń tẹ̀lé ẹni yẹn bẹ́ẹ̀ ni ní pa lọ bẹ́ẹ̀ ní pa lọ nígbà wí ya òun náà gba ọgbẹ́ lọ́kùnrin náà lọ́gbẹ́ lára wọ́n sáwọn náà wọ́n

àmì ní báyìí báyìí tí mo ní nípa ìtọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ ọmọ náà lẹ́ẹ̀kan o oríṣi ọlọ́run wa sọ̀rọ̀ táwọn fẹ́ lò wípé ìnàrọ́dúnà àmì ní ẹ̀rọ yìí náà ẹlòmíín bẹ yọ ọmọ tuntun ọmọ àlùjẹ̀nà làyà àbẹ̀dẹ̀ ọmọ àlùjẹ̀nà fún ìmọ̀ yẹ kúrò ìlà àmì ní ẹlòmíín yọ ọmọ tuntun ọmọ àlùjẹ̀nà nínú tọ́rọ̀ sí àwọn èèyàn nínú pàtàkì ọkọ̀ ẹtì ẹ̀gẹ́ ọmọ ìgbẹ́kẹ̀ tọ́rọ̀ lòdùsí rọ̀gbọ̀dọ̀ lòdùsí ọmọ ìgbẹ́kẹ̀ tọ́rọ̀ lòdùsí òun kẹfẹ́ já ìjà akọni pé kẹfẹ́ akọni làwọn lójú

a ìbẹ̀rẹ̀ lọ fún ìgbàgbé ọlọ́run ló ṣe fún mi wípé bóòló ṣe dúró lórí ẹ̀ lẹ́yìn pọ̀lọpọ̀lọ ló ó sọ ọlọ́kọ̀ bá ní àwọn èèyàn kan wọ́n mọ̀ sí sí ọmọ àjẹ́ náà lójú ẹ̀ ní èèyàn ni ó nígbà ìbàdí ọkàn wọn máa ń jẹ́ ó fẹ́ o ó sọ ní náà inú bọ́ọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala ọlọ́mọ ọ̀fẹ́ wọn yóò àmọ́ fi gbẹ̀yìn wọn yìí sọ̀dá pọ̀ sí ìgbẹ́ nínú ọ̀kan wọn. fàìdá nínú oríire tá a fèé ní Ramadan àgbà a fèé ní ọ̀pọ̀lọpọ̀ ìdáadáa pé ẹnì tí ń kírun wákàtí márùn-ún jẹ́ ọmọ tẹ̀lé tó bá ti ń já àbíkọ́lọ́ ọ̀bọ̀ ọ̀bá sẹ́yìn nínú Ramadan ni o tí bá ti ń já àbí bí àníyàn tó fi ṣe ọ̀gá ni o ẹnì tọ́ka Kùránì àìmọye tó bá ti jẹ́ pé lẹ́yìn Ramadan parí ṣe tí o ti ju ọ̀sẹ̀

táwọn yẹn náà fi náà táwọn ti Allah subhanahu wa ta'ala kọ́gbọ́kùnrin lọ́rùn wa tí bá ti ń já àwọn mọ̀ sọ wípé àmì wípé èèyàn ò tí ì ṣe nǹkan yìí fún Allah subhanahu wa ta'ala fa ìdáni Allah subhanahu wa ta'ala kọjọ ó mú wa lórí àwọn ọ̀sẹ̀ ìbàdà yìí ìdí Allah sọ fún wa ni pé ìdírò wà sọ̀bírú wà ọ̀bí kù ẹ̀ so ayé pọ̀ ẹ má jọjá o okùn lẹ́ẹ̀fìdè ilẹ̀ ìbàdà láti rọmọdọ́ ta parí kí rọmọdọ́ ọdún ti ń bọ̀ kí ìtọ́ wa lè rí ìdìfẹ́ ìdìdáhùn sẹ́yìn rí nǹkan gbogbo tó bá àjẹ́ pé àbíkí àbá oṣù kárọ̀ sára ó ti gba sẹ́yìn rí àbí àwọn àdúrà bẹ̀ kọjọ ọmọ ìṣẹ̀ṣẹ̀ wa ní òkú ọmọ ìjẹ́ ajé ẹrú rọmọdọ́ ọjẹ́ ajé ẹrú wà lọ́sùn kárọ̀ sára kálí wà nínú وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله حافظوا أنفسكم قبل أن تحاسبوا واعلموا أن ربكم سبحانه وتعالى جعل لكم وشرع لكم باب الصيام بعد بعد صيام شهر رمضان منها ستة أيام من شهر شوال وما يتعلق بها من من صيام تطوعي ولقد جاء من حديث أبي عزيز عن صدر رضي قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لما يحب ويرضى وأن يجعلنا جميعا الذين يسمعون القول فيتبعون أحسنه أقول فرد سؤال بسم الله تزيد أقول فرد ذات يقول النبي صلى الله عليه وسلم أتاهنا بي أتاهنا الصحابة عليه أقول لهم أبوتا قد وهو يقول الله سبحانه وتعالى بقرأة من رمضان فواسل كلا لا والدقوة بقى قيام ولا غلط nínú rọmọdọ́nù mọ́sálásí ń kún àwọn èèyàn wá ń kírun ọ̀rá ẹ̀yà wọ́n wá ń kírun jimá rọmọdọ́nù ti lọ báyìí ẹni ọba tó ti pa òbí ọlọ́run gbà tó sínú rọmọdọ́nù ẹni ọba ti pa ọwájú máàtì èyí tó sínú rọmọdọ́nù ọkàn fi sí ẹni ẹni ọba ti pa kókó láti márùn sí Allah subhanahu wa ta'ala kò sí ní tí ó fi ṣe tó ń tọ́lọ̀ ọmọ sọ pé wá abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run ni ó ṣeun tó oṣù méjìlá ó ní máa ṣèlè sí mi tó wá rí pé ọ pàdúrà tó mẹtàlẹ̀ ìgbé kaba gbọ́ báyà wá mẹtàlẹ̀ o bó o sáré tó tútù bí ara ọlọ́run ti ẹ́ mẹkàlẹ̀ wa ó ní wá àbùdó rọ́bẹ́dá àtà yàtì àkàlẹ̀yàkì tí ọlọ́run ọba rẹ tí ó fìdí wípé ó kù nígbà tó yẹ fún bẹ́ẹ̀ láyé iná ẹ̀sìn wọn tó kúrò sí ìwé ìbàdàn yẹn àbí ọlọ́run kọjá ọjà mi kó mọ lórí ìbàdàn wa bákan náà ìgbà lọ́la kálọ̀ mọ̀ ìgbé rọ̀mọ̀dọ́n Allah subhanahu wa ta'ala ó tún padà sí àwọn àwẹ̀ kẹ́ńtì àti fún wa táàmù ẹ̀gbà láti fi súnmọ́ Allah subhanahu wa ta'ala tọ́jọ́ yìí pé lẹ́yìn yóò tún padà jẹ́ pa fún so ìgbà abẹ́ àwọn ọmọ náà kaláwọ̀ lẹ́yìn àtúnṣe fún ọmọ títí ẹ̀ẹ́mí eléyìí tí mọ̀ wọ́n ju akọ́lọ́ ní wa lórí dáadáa nínú ẹ̀ olóòtú sọ́kùnrin sọ fún àwọn ìnàbí tàbí àyè

ala bi ashiri amfaniha iṣẹ́ ta bá ṣe yóò máa jẹ́ ìlọ́po mẹ́wàá fún yẹn àwọn amúrò mọ̀bán ta a bá lẹ̀ lọ́nà mẹ́wàá tá a bá adó mẹ́fà yìí náà fẹ̀yẹ̀ lọ́jọ́ mẹ́wàá yóò máa fara fún wa kan kò pé pé à ń so à ń kó mẹ́ra wọn ká mẹ́fà náà ká mọ̀ mọ́ ká mọ́ sí ìsinmi pé àwọn kò ti fẹ́ ó tún dẹ̀ ní ìgbọ́ gbà ní nínú àmì tó ń kọ́ lọ́nà ọ̀dọ́ọ̀nù rẹ náà kò ní kó torí tàwọn fífọ́ lọ́wọ́ lórí ilé náà. kọ́dà nínú àwọn tọ́tàn tó ti wáyé lórí ẹ̀ pé bá tún mẹ́ra sọ pé mo sáà fi ń bu omi rin tí mo gbà sẹ́yìn òun náà ni àwẹ̀ yẹn mú ìsìn lẹ́yìn ìwọ̀n ìmọ̀kànlẹ́yìn àwẹ̀ ọjọ́ ẹ̀rẹ̀ eh, mọ́ndé àti ọjọ́ àlàmísì àbí sọ́dọ̀ bá sọ́dọ̀rà ó sájú òkú kama ẹ̀dá ilé ikú pọ̀ ó ń sọ lọ́nà àwọn ọjọ́ méjèèjì ó ní ẹ̀ma kó iṣẹ́ àwọn ẹrú lọ́ba lọ́sùn àrùn ọ̀fara ní òkè sọ́mà ó sì wà á dáa ó yọ ti ọlọ́rùn kí wọ́n jẹ́ pé wọ́n kò sẹ́ẹ̀ lọ bọ́lọ̀ ọba ó wà ní kí lẹ́rú mi ṣe lọ́wọ́ ní ìdáwọ̀ náà ní wà lọ́sùn àrùn ọ̀fara gbogbo àwọn ilé a ń wo omi rẹ̀ ìdáadáa àwẹ̀ tàṣà àbí gbogbo ń tá a ti tọ́ lójú ẹ̀ bẹ́ẹ̀ kó fi àmì ẹ̀gbẹ́ wa wo bí a ti ní gùdìẹ̀ fún yẹ ọjọ́ ọ̀kọ́ fún àmì lórí ẹ̀ ọtẹ́wọ́ gbà ní ìgbàdà ó sì máa sọ̀kọ̀ kú sí àbọ̀n gbàláyé ọ̀bùdó na ti ń bọ̀ yìí náà bá ti máa náà nìyẹn wa ti ń ó mú wa dúró fún gbogbo àbúrò àtàkùn ní ọ̀rọ̀mọdán ni àwẹ̀ o nẹ́fúlẹ̀ rà yẹn lóru o kìtì na àti lọ́dọ̀tọ̀ lóru ni o gbogbo tá a fẹ́ tóbi jẹ́ kọ́kọ́ fún síwájú àwa síwájú rẹ̀ láàrin àwa àti ẹ̀ kọ́jọ́ kọ́mọ̀dé tó ọgbà wa gbogbo rẹ̀ táàrin tó fi wá dígbà abanilé náà lọ́mọdé wa èyí ìgbìyà ó ti gbìyànjú àìgbó ní ìdáwọ̀ ti fẹ́ يا عليه وقطع موا ثم دوري لا حول ولا قوة إلا بالله اللهم أرنا حقا حقا وارزقنا اتباعا وارنا باطلا باطلا وارزقنا اجتنابا اللهم ثبتنا وجنا هاديا مهدينا اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا مصرف القلوب ثبت قلوبنا على دينك يا رب العالمين اللهم بيض وجوهنا يوم القيامة